ti wá ẹ lọ sínú ọ́fíìsì ẹ tí mi ti bá ẹ. àṣẹ ni wọ́n lù bí lẹ wà tẹ́ ẹ kára yín mọ́ tẹ́ ẹ rúra yín tẹ́ ẹ fúnra yín jẹ ṣèbí wọn náà ń gbádùn ẹ̀. ọ̀rọ̀ tí ò lè dùn mí ọjọ́ tí mo ti wá tó ti ń wú sí mi báyìí tó ti fẹ́ bẹ́ ọjọ́ ìmọ̀ ti wọ̀ pé iṣẹ́ ti lọ lábẹ́lẹ̀. Ah, táwa kí ló ṣe é náà táwa kí ló ṣe é náà sórí bíbá ibi ọ̀rọ̀ mi conference room ni bíbá conference room ni as a matter of fact torí wa pé mi àti ẹ̀ ń ṣe meeting ni as a matter of fact àwọn staff tó kù ṣẹ̀ṣẹ̀ kúrò ni kí ló wá ṣe gómìnà báyìí tó pè mí kó tó wá sọ́fíìsì mi kí ló wá ṣe. bàṣà bàṣà ẹgbẹ́ mi sọ́kàn fẹ́ bá nígbà lọ́hùn. gbogbo lóhùn mo ló fẹ́ bá ní báyìí